إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أكبر الصلاة على محمد صلى الله عليه وسلم إن شاء الله عندما تسواج لوري الدنلقوا لكن صحيح البخاري كتاب البيوع الإمام البخاري رحمه الله واني باب في حجم الزياده وقال أطاع أدركت الناس لا يرون بأسا لبيع المظالم في من يزيد شرطة يؤنيش قليل انتون في لي بيع المزايدة لا ترى زاد يزيد زيادة زايد يزايد مزايدة òun náà ni kí èèyàn gbé ọjà kalẹ̀ àbí kó gbé nǹkan kan kalẹ̀ kó máa wá ẹni tí ó jẹ́ highest bidder fún nǹkan tó ń gbé kalẹ̀ tó ń lóun fẹ́ eléyìí ni wọ́n pè ní bírú alùbáyàdá tí wọ́n máa pè ní option sale kí ni ìdájọ́ eléyìí nínú Islam. No kò sí nǹkan tí ó burú ń bẹ lópin ìgbà tí nǹkan tí wọ́n fẹ́ tà bá jẹ́ nǹkan halali sókè èèyàn kan ní òun á san iye báyìí fún kẹlòmí náà wá kó fi kún owó tí ẹni àkọ́kọ́ lóun ó san kóun náà sọ pé òun ó san iye báyìí ẹlòmí tún wá òun náà tún fi kún pé òun ó san iye báyìí títí tí ẹni tí ó gbé nǹkan yẹn kalẹ̀ kó ń fẹ́ ta tí a fi ní conviction lórí pé kí òun ta fún ẹni tó jẹ́ isb dà àti ẹni tí ó na níníná tí ó ga jùlọ eléyìí ni wọ́n ń pè ní bírú almuzayada ìdàkejì rẹ̀ òní tí wọ́n pè ní bẹ́ẹ̀rù múnà kọ́sọ̀ bẹ́ẹ̀rù ẹ̀lmúnà kọ́sọ̀ eléyìí òun ni wọ́n a máa pè ní tendering àbí tender so òun kó ṣe wípé wọ́n fẹ́ ṣe nǹkan kan ká ní kí àwọn èèyàn kan máa mú iye tí wọ́n lè ṣe nǹkan wá bí i ilé náà fẹ́ kọ́ ni nǹkan kan ni wọ́n fẹ́ ṣe ni so wọ́n ń wọ ẹni tí ó jẹ́ lowest nínú àwọn price tí wọ́n mú wá fún nǹkan tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ ni nǹkan yìí á ní condition tí wọ́n gbé kalẹ̀ We have certification gan nǹkan báyìí báyìí báyìí la fẹ́ ṣe kí n kálukú wọn máa submit tenders àti bids wọn ká máa submit ṣòwò ó gbé fún ẹni tó ṣe wípé òun ló ní lowest bid ṣe eléyìí òní wọ́n pè ní bẹ̀rù alìmọ̀nà kọ́sọ̀ọ́ tàbí gbélé ìṣe wá tó mú price tí ó lówó àti tẹnu àkọ́kọ́ wá ẹlòmí inú tún wá yóò mú price tó wà lówó àti títí ẹ sódà àtúnwá lè tẹ́tù fún ẹni tó ṣe wípé òun ni ó jẹ́ lowest so eléyìí ọ̀nà pè ní bẹ́ẹ̀rẹ̀ mọ̀nà kọ́sọ̀ opposite ẹni bẹ̀rù almuzayada méjèèjì náà ni ó lọ nínú islam lópin ìgbà tó ṣe yí pé nǹkan tá bá ń bíìdì fún àìkí ó tako ẹ̀yìn ni ẹni tí ó dẹ̀ ń bíìdì ó ní intention láti ra nǹkan yẹn abẹ́ni tí ó ń bíìdì ó ní intention láti rẹ́ndà sáfíìsì yẹn so ìtọ́wá òkú jẹ́ nínú méjèèjì ó gbọ́dọ̀ jẹ́ pé ó ní intention láti ṣe nǹkan yẹn kò ń ṣe pé ó ń ṣe láti lè fi jẹ́ kí price lọ sókè pé ó ní lẹ́ni pé òun fẹ́ fi ṣàánú ẹni tí ó ní item yẹn àbátẹ̀jọ plan yẹn tamájọ pláàni ẹ̀ eléyìí ìwà burúkú ni so òun ni wọ́n ń pè ní anagisu bí àwọn jọ pláàni ẹ̀ ni bí àwọn àti ẹ̀jọ pláàni ẹ̀ ẹni tó ń gbé owó sókè òun ni ó máa máa máa ṣe nǹkan yẹn fún rẹ pẹ̀lá nìyẹn kó òun fẹ́ fi ṣàánú ẹni tó ní nǹkan tí wọ́n fẹ́ tà àbí nǹkan tí wọ́n fẹ́ gba sáfíìsì lórí ẹ̀ so eléyìí wọ́n ń pè ní kíni anajiso that is kéèyàn máa increase the price the commodity tí wọ́n option èyàn ò dẹ̀ ní àníyàn kó ń fẹ́ rà ṣùgbọ́n kàfà jẹ́ kí owó yẹn máa ga so that ẹni tó ní nǹkan yẹn yóò lè rí tà ní owó tó lọ sókè eléyìí kò bá mu nínú islam anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó kó eléyìí fún wa gẹ́gẹ́ bí a ṣùtún máa kà fúnra wa gẹ́gẹ́ bá a ṣe máa kà wa bákan náà lára nǹkan tá a bára wa sọ tẹ́lẹ̀ òun ni ntí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó ní láyé súnmọ́ alátọ́wí àhìn ọjà tí ọmọ ìyá rẹ̀ bá ń ná kí òun náà má tún sọ ike òun kówó lè bó láti fẹ́ rí kọ́nsáìlì léyìí pẹ̀lú bẹ́ẹ̀rù mùsáyádà ìyẹn auction ta ní ó pàbí síwé náà láyé súnmọ́ alátọ́wí àhìn ọjà tọ́mọ ìyá rẹ̀ ń ná kó náà má tún kówó lé kó mọ́ sọ yìí pé òkè ṣé hundred thousand ló yẹ fún yín èmi ní one ten so ṣe eléyìí kò takò bẹ́ẹ̀ olùmọ̀sáyádà kò takò ìtànẹ́bí ń sọ bí kó mọ́ na ọjà tí ọmọ àyà rẹ̀ ń ná òun ní ibi tí wọ́n ti agree báwọn á ta fún ọmọ ìyá wa wọ́n ti agree pé kí ni àwọn ó ta fún ọmọ ìyá wa ìtòkàn kù ní ké bóyá kó sanwó kágbọ́jà lé lọ́wọ́ ọ́ kágbọ́jà lé lọ́wọ́ kàmáà retí kó sanwó wọ́n ti conclude lórí báwọn ó ta fún bọ́n àkàtì gbọ́jà fún àbóhun náà tí kò kalẹ̀ so kémi wá parí lọ yí pé ẹ mọ́ta fún ẹ̀ta fún mi so lẹ́yìn ṣe pé ẹnìyàn gbé kalẹ̀ ní pé òkè isb dànù ó tà nǹkan yìí fún eléyìí anábì sọ́lọ́ àtàlà ń sọ ike àbòsí ni láyà súnmọ́ àlàtọ́ ní àfẹ́ ìtọ́mọ̀ ya rẹ̀ fẹ́ rà sẹ́dẹ̀ tí ń fi ìpé kíni wọ́n fẹ́ tàà fún kankan sanwó àbíkan gbọ́jà fún òun nìkan tí ó kú sònìyàn kan wá lọ sọ yí pé kíni òun ó rà ní tó ju tiẹ̀ lọ àbòsí lélẹ́yìí gẹ́gẹ́ bí nǹkan tí a náà bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó sọ so a gbọ́dọ̀ ṣùgbọ́nyà láàrin annajs makana bẹ̀rẹ̀ muzayada àti asawmu ala sawmi àtọ́mù àlàtọ́mù à mẹ́tẹ̀ẹ̀ta yàtọ̀ síra wọn so ẹni tí ó bá wù wọn dáadáa ó lérò náà ni wọn so bẹ́ẹ̀wù mọ̀záyádá ní tó wà pàmí sí wò ni lókùn àbẹ́rẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ tà èyí tí kò ṣe nǹkan haramu bẹ́ẹ̀ ló pósìtì rẹ̀ náà bẹ́ẹ̀wù mọ̀náfàṣọ ìyẹn náà ní tó wà pàmí sí wò ni so afẹ́sùn kankan sí afẹ́ kọ́lé afẹ́ kọ́ mọ́ṣáláṣí afẹ́ kọ́ madrasa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so a ní ẹni tó bá jẹ́ lowest bidder òun ni a gbé fún àbí afẹ́ràn kankan náà alẹ́ni tó bá lè supply wa ní nǹkan yẹn ní tí yóò jẹ́ lowest òun ni àárà lọ́wọ́ rẹ̀ sókè kálukú máa mú price yẹn tí òun máa tà wá a lè máa fi fún wọn láwọn nǹkan tá a fẹ́ specifications tá a fẹ́ àwọn qualities tá a fẹ́ a ti gbé kalẹ̀ so ẹni wá mọ̀ wípé òkè òun lè tà á ní iye báyìí ìpé nǹkan bá iye báyìí lòun ó tà á ó sọ ibi òun lè tà á so a fi àyélẹ̀ pẹ́lú mi náà tó wọ́n mọ̀ pé òun lè tà á ní iye kan kó mu wá so a wà gbé fún ẹni tí ó bá jẹ́ lowest ẹni tí ó ní lowest tender òun ni a gbé nǹkan yẹn fún alẹ́lẹ́ yìí wọ́n pè ní bẹ́rù alimuna ọ̀sọ̀ opposite bẹ́rù alimuzayada so lẹ́ẹ̀kan sí agbọ́dọ̀ ṣùgbìyà láàrin bẹ́rù alimuzayada àti anajiso bákan náà àtọ́wọ̀mù aláà tó àfihàn so next annexu ohun increase the price the commodity ṣùgbọ́n kò lẹ́mí àtìrà almuzayada ó increase the price the commodity ṣùgbọ́n ó wù ú láti rà so wọ́n yàtọ̀ ń bẹ̀yẹn àtọ́mú alátọ́mú àá òun ni pé ọmọ ẹ̀yà wa ó ná ọjà kan ẹni tó dẹ̀ ń tajà ti fẹ́ tà wọ́n ti agree lórí pé kò sí problem àtà fún ẹ̀ kò kàn sí ìgbọ́jà fún kò tí àbóhun náà tí kówó fún a ní kò tí ìgbọ́jà fún torí pé ńgbà ní ìyàn arajà láwìn a ní kò tí kówó fún torí pé ńgbà ní ìyàn sanwó tí ó mọ ẹ̀fẹ́ ti ọjà ṣùgbọ́n ti jọ ní lẹ́nu kó kí ni àwọn ó ta nǹkan fún fúnra àwọn ni sòkè yẹn wá wò pé òun fẹ́ kí nǹkan yẹn bọ́ sí lọ́wọ́ òun máa láìkí nǹkan yẹn wá sáré lọ sọ fún wọn pé ṣé hundred thousand lẹ́wẹ́ fún yín ní a fún yín one ten tí èèyàn bá ṣe irú ẹ̀ èèyàn ti ṣe jàǹbá fún ọmọ ìyá yẹn èèyàn ti ṣe jàǹbá fún ẹnìyẹn sọ anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó kọrú nǹkan bẹ́ẹ̀ so ìtẹ́yìn ó ṣe irú situation bẹ́ẹ̀ òní kéèyàn gbà pé ìtọ́lọ́n kádàrá òun ni wípé yóò ṣíwájú yẹn ṣùgbọ́n kí wọ́n fẹ́ gbẹ̀bùrú láti fún àwọn fa price tó ju yẹn lọ tá a dẹ̀ ti rí sáyìn pé wọ́n ti ju wọ́ọ̀lẹ̀ fún kó kàn sanwó àbí kan gbé ọjà fún olókù so eléyìí yóò máa kó sí abẹ́ tí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam fi ni asọ́mu alasọ́mi àhàn iná ọjà tí ọmọ ìyá wa ná ṣùgbọ́n tí wọ́n bá ti ní inclination báwọn fẹ́ ta fún sẹ́ni tó ní ọjà ó sì sílẹ̀ pé táwọn èèyàn máa ná ṣùgbọ́n wọ́n ta fún the highest bidder òun ta fún the highest bidder so ìyẹn ni kò ń ṣe àtọ́mú aláfóbìnà bẹ́ẹ̀ ni kò kí ń ṣe ànínájì anẹ́tù kò lọ́jà ara ó kàn máa máa máa fi owó kún ọjà tó ń ná ni nítorí pé ó fẹ́ fi ṣàánú ẹni tó lọ́jà àdéjẹ́ gbogbo fẹ́ kéèyàn kan rà á ṣùgbọ́n gbogbo fún rẹ̀ ò rà pẹ̀lẹ́ ni wọ́n ń pè ní kíni anájú sọ anábì sallallahu alaihi kò ṣe lè ní ìwọ̀n فقال عطاء عطاء صيك أدركت الناس لا يرون بأسا ببيع المغانم في من يزيد مباوية التي تقولها تشكو هرين كتبرون ديكي كي نتا àwọn nǹkan ọrọ̀ bí a nǹkan ọrọ̀ ogun ni kátà fíman yazid kátà fẹ́ni tí ó bá jẹ́ àyẹ̀sìdá tẹ́lẹ̀ jẹ́ nǹkan tí tàbí ìsọ lẹ́yìn al-imam al-bukhari alayhi rahmatullah wọ́n ni haddathana bishr bin muhammad qala akhbarana abdullah المكتب أن عطاء بن أبي رباح عن جابر بن عبد الله رضي الله عنه جابر بن عبد الله قال بعيد سموات ببارك قل أن رجلا أعتق غلاما له عن دبر ọkùnrin kan tó ní ẹrúkùnrin ó wá sọ pé ẹrúkùnrin yìí tàbí tí n bá ti kú òfin òtí dọmọlábí òun ṣẹrú mọ́ fàtàjá ẹni tí ó so lè fún ẹrùkùnrin yìí òun gan fún rẹ padà wà ìníjì bí ó jẹ gbèsè tí òrówó tí è san ó dẹ̀ ní ẹrú tó lè tà tó lè fi san gbèsè yẹn òun dẹ̀ ló sọ fún ẹrú wípé tí ń bá ti kú òprí òṣèrú mọ́ tàbí tí ń bá kú àwọn ọmọ mi àbáwọn tí ó jogún mi wọn àlè sọ páwọn ó jẹ́ pọ̀ mọ́gún ó ti di ẹni tí mo tú okùn lọ́rùn rẹ̀ ṣùgbọ́n ẹ tí ń bá tó kú eléyìí ni wọ́n ń pè ní kíni kan ṣe ìtaàkù ẹrú àdóborí so irú ẹrú bẹ́ẹ̀ wọ́n lè ní mutabaru ẹrú ti ṣe kí wọ́n túlẹ̀ tí ẹnìyàn ò bá sí mọ́ ṣùgbọ́n tó lòun ń yọ̀ǹda ẹrú tó ń bá dé fóun ò láyé mọ́ òun náà padà ní hájà kò sówó lọ́wọ́ rẹ̀ بطنك الله فانقوا إليه فأخذه النبي صلى الله عليه وسلم فقال أنا بوام ويرويه anábì sọ̀rọ̀ bá sọ̀rọ̀ máa ń yẹ ṣẹ̀rí yìí ní ní ta ni ó so nítí alimami Bukhari alayhi rahmatullah àtàfẹ́lú lélẹ̀ òní pé bí ìgbà tí anábì sallallahu alaihi wa sallam tí ó fẹ́ auction ẹrú yẹn máa ń ta ni ó ra lọ́wọ́ rẹ̀ sèyàn kan lè sọ pé màá ra pẹ̀lú iye báyìí ẹlòmínà lè sọ pé kèmí náà ra pẹ̀lú iye báyìí ó ti di auction nìyẹn so túmọ̀ sí yóò padà lọ fún the highest bidder fashtarahu nu'aym bin abdullah bi kaza eventually ẹni tó padà rà lọ́wọ́ anabi sallallahu alaihi òun ni nu'aym ọmọ abdullah tó rà níye báyìí báyìí tàbí tó rà níye kan fàdàfà àwọn ilé yìí anábì sọ̀rọ̀ lọ́kàtàlá wa kó owó yẹn fún ẹni tí ó ní ẹrú yẹn فالإمام البخاري عليه رحمة الله وهو láti lè fi establish wípé bẹ́ẹ̀rù ìmọ̀báyádá option sale ó wà pàmìtìlú muslim option state wà bàmísí lórí islam tí kò bá sí àwọn àlùmọ̀kọ́rọ́ yìí ní bẹ́ẹ̀ látòjú ẹ̀sìn wọn ni ẹ gbọ́dọ̀ gba fọ́ọ̀mù fọ́ọ̀mù yẹn rẹ̀ ní pé ẹ bá gba kò wà rìpọ́ndébù owó tẹ bá san kò wà so èèyàn thousand millions wọ́n lè gba fọ́ọ̀mù yẹn so èèyàn á jókòó sẹ́gbẹ̀ẹ́ kan náà lẹ́yìn iná ẹ̀ṣẹ̀ máa bí ìdìbò so eléyìí tẹ́tẹ́ yìí torí pé owó fọ́ọ̀mù tẹ nìkan san so kí ni ìyẹn fẹ́ ṣe wọ́n ẹ̀ṣẹ̀ wà nìkan bí ìdìbò so irú yìí òun tẹ́tẹ́ ti fún option yẹn so yìí ò wà síbò nínú Islam. Báàbù Nàìjíríà. ومن قال لا يجوز ذلك البيع ṣáptà tí ó ní ṣe pẹ̀lú annaj àti ṣàlàyé ilé nájàṣá nípìlẹ̀ ọ̀wọ̀ ni ké èèyàn lé ẹranko dànù ìtumọ̀ rẹ̀ ní èdè lárúbáwá ọ̀wọ̀ ni ké ṣe kìtàrà àdáàbáwìl hayawan kíyàn lé ẹranko dànù lápẹjú ẹnìsìn bí i àrí bí ẹran tó ń jẹ pákí àbí nǹkan tó jẹ wọ́n báyẹn èèyàn wá lé dànù eléyìí wọ́n ń pè ní kíni anash ní èdè lárúbáwá ìpìlẹ̀ rẹ̀ nìyẹn ṣùgbọ́n tẹkinikálì tó wá ní anash tó òun ni kéèyàn ṣe ziyada. في ثمن السلعة أو المبيع ولم يرج الزائج أو المزايج شراء أو شراءه ẹni tí ó ń fowó kún ọjà yẹn ní intention àti rà tí wọ́n ní intention rẹ̀ ó lè sọ pé ó fi kún torí wípé òun fẹ́ fi ṣàánú ẹni yẹn irú gánàbí sọ̀lá sọ pé mọ́ yẹ ṣẹ̀rí kanyóra kálíyàn kan sọ wípé aṣẹ̀rí bidinari áwọ̀bí aṣọ́ra ti dánàní máa rà pẹ̀lú 10 dinari èmi ò ní interest nínú nǹkan bó mọ́ bí i ten dinar yẹn ìyẹn ti kéré jù mo wá ní aṣẹ̀rí ibi ìṣirínà dinara màá ra pẹ̀lú twenty dinar bẹ́ẹ̀ ni mi ní intention àti ra tí wọ́n gbọ́ pé àtọ́kùnrin yìí bá tà á ní ten dinar ìtakúta nìyẹn ó ti lose sùmọ́ni kí n fẹ̀tàn kúkú sọ pé màá ra pẹ̀lú twenty dinar ìgbà mi ti ní intention àti ra yẹn kàn yẹn rọrùn ẹ̀ẹ́n mo fẹ́ fi ṣàánú ìfúra kò ní tàtàkùtà ni àwọn afẹ́sìn ní téyìn ò bá ṣe ọ̀hún ni kéèyàn lọ bá ipe kìíní tó fẹ́ tà yìí ò níye yìí owó ọ̀tún bẹ́ẹ̀ lọ nàìjíríà nìyẹn ṣe fún yẹn nàìjíríà ni ìdéyẹn ṣe fún bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀yà wa ọ̀ ìdàtàǹfà pàpàǹfà dáa anabi sallallahu alaihi wa sallam ní tí ó bá fẹ́ kó ṣe nà sí àfún ṣe nà sí àfún torí pé àdínú nà sí ha ẹ̀sìn wa yìí nà sí ha yìí agbọ̀rọ̀ wà plain sincere àwa plain sọlọ́n àní máa ṣe bí ẹni dí sí ìwọ ọlọ́run ọba ẹni tó ń dí sí ìwọ ọlọ́run ara ẹni tó ń dí sí ìwọ plain sí anabi wa muhammad sallallahu alaihi wa sallam àní máa wọ amúnátìkì òfin ẹ̀sìn àátẹ́lé tíra ọlọ́mọba náà àrìn sọ di gbígbà tá a sọ wípé ìwé déyàn kankan gbé kalẹ̀ lásán àníṣojú méjì pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́mọba wọ́n ayé mẹ́tìl mùsùlùmí àwọn olórí àwọn mùsùlùmí àánà kan fún wọn nítorí ẹ̀ka ti bá wọn sòótọ́rọ̀ àásòótọ́rọ̀ fún wọn tá ní opportunity yẹn táàbà rẹ̀ ní opportunity yẹn a ní láti máa wọn láti jìnà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tẹ́sí kọ́ wa wà á àti àwọn generality àwọn mùsùlùmí a máa ń nẹ̀sẹ̀ ni àásù tọrọ fún yẹn ọmọ ìyá wa bá wa ní ah, lágbájá ó fẹ́ ṣe nǹkan báyìí olóńfẹ́ fẹ́ ọmọ mi lágbájá olóńfẹ́ ṣe nǹkan báyìí báyìí kílẹ̀ rí sí ìta bámọ̀ lódodo òun là á sọ torí pé fàyìdà sàǹsà kàfáǹsà dà tó bá wá béèrè ìmọ̀ràn lọ́wọ́ rẹ onímọ̀ràn fún tí o bá béèrè lọ́wọ́ rẹ tó bá rí pé kó fún onímọ̀ràn yẹn tí ó gbà àti pàtàkì tó bá jẹ́ pé ní tó ṣe yí pé ó mọ bá mọ̀ràn ìwọ́dẹ̀ mọ nǹkan tí ó wà contrary sí nǹkan tó ṣe tó fẹ́ ṣe ó fún ní mọ̀ràn ẹni àwọn pé ń gbà mọ̀ pé ó lè fa aburú fún àáṣekí ni àáfún ní márùn lórí nǹkan yẹn kí la fẹ́ ló ń belé yìí èèyàn gbé ọjà kalẹ̀ ó fẹ́ ọ́ṣùn rẹ̀ èèyàn kan ọ́fà price taari tó kéré àwọn ní láti participate níbi bíbí yẹn tá a bá ti mọ̀ a ní intention àti rà ṣùgbọ́n ìyẹn ò ní ká má advice ẹ̀ pé tó fẹ́ tà ní báyìí o o lè rí tàbí bẹ́ẹ̀ lọ tó wá wá wù yóò ṣe kí ni yóò gbọ́nà sí àwọn tó wá lẹ́wù yóò continue pẹ̀lú ẹni tí ó fẹ́ ṣe pọ̀tàwá ti sọ ètò wa fún so báàbù náà ومن قال لا يجوز عن ذلك البيع قال ابن أبي أوفى عبد الله بن أبي أوفى أني الناجش آكل ربا ẹni tí ó ń ṣe náṣù tó ń fowó kún owó ọjà tí ó dẹ̀ ní intention àti ràá anábìsọ̀lọ́ àtọ́ ní ákìlú rìbá bí ẹni tó ń jẹ rìbá ni fáínù ọ̀dàlẹ̀ ni oníjàmbá ni wàhúwa khida'ul batil ètè burúkú ni la yahillu kò tọ́ eléyìí jẹ́ ọ̀rọ̀ tí ibn abi awfa sọ lẹ́yìn yẹn kọ́lẹ̀ nàbí yìí sallallahu alayhi wa sallam wọ́n lánà bí sallallahu alayhi wa sallam sọ pé alùpàdé àtú fi nàár ìmá tí kìíyàn ìwà ọmọ náà ni ومن عمل عملا ليس عليه أمرنا فهو رد ẹni tó wá lè ṣe nǹkan kan tí ó kìí ṣe nǹkan tí àṣẹ wa ń bẹ lórí ẹ̀ tí ó ṣe nǹkan tó ṣe wípé àlámọ̀rí ẹ̀sìn wa ń bẹ lórí ẹ̀ tàbí ó tako ẹ̀sìn wa fọwọ́ rọ́dùn yàní fọwọ́ mọ̀rọ̀dùn níta àgbà lọ ènìyàn láyà táà nígbà lọ́wọ́ rẹ̀ so hadith yìí kò ń ṣe ọ̀rọ̀ bídíà nìkan ló àdírẹ́sì hadith yìí من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد من عمل عملا ليس لأمرنا فهو رد kòí ṣe ọ̀rọ̀ bíi àmìkà gbogbo nǹkan tí ẹ̀sìn bá ti sọ̀rọ̀ lé lórí kí a máa lo opposite ìjẹ́sìn sọ mọ́rùn-ún rejected ẹ̀sìn ti lófin lórí nǹkan àwa ni ẹ bá ṣe bá bàbá wa tán máa ṣe ẹ̀ bí constitution ló ṣe gbé kalẹ̀ nìyẹn ẹ̀ bófin ló ṣe gbé kalẹ̀ nìyẹn mọ́nà àmìlà àmàlà lẹ́yìn àlẹ́ àmúrùnà gbogbo ẹni tó bá ṣe anything so eléyìí nákàrà ni fi ìyàkí mọ́nà àmìlà àmàlà ليس عليه أمرنا فورده gbogbo ẹni tó bá ṣe anything tó yàtọ̀ sí tí ẹ̀sìn wa ń bẹ lórí rẹ̀ ọwọ́ ọ̀rọ̀ tó tó bá ṣe pé dídí àló ṣe ọ̀dúdù ni nǹkan tó ṣe yẹn wọn nígbà lọ́wọ́ rẹ̀ tó jẹ́ pé tá a ọjọ́ bí anábì sallallahu alaihi wasallam àwọn àfá súnnà wọ́n ń ṣe kí ni wọ́n ẹsitéètì láti sọ wípé bídíà ni torí pé alẹ́sìfàlù bèlmọ́lì ní nábàwí ìsẹ̀lẹ̀bẹ̀tì ọjọ́ bí ànábì sọ́rọ̀lọ́ àtàlẹ́yìn sàálẹ́yìn amúrú nàbí yìí sọ́lọ́lọ́ àríwọ̀sálà wà lẹ́yìn sàálẹ́yìn amúrú mùsùlùmí fi àhàdì àwọ̀lì kò ń ṣe táwọn mùsùlùmí bẹ lórí ẹ̀ kò ń ṣe tí ànábì sọ̀lá àtàlà ń bẹ lórí ẹ̀ ànábì ò sẹ́lẹ̀bẹ̀tì ọjọ́ bí ara rẹ̀ bẹ́ẹ̀ ni Abubakar Umar Usman kò sẹ́ni tó ṣe é àwọn ọmọ kéwù wọn ò ṣe é àwọn ọmọ kéwù àwọn ọmọ kéwù ò ṣe é ló jẹ́ pé àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin kò sẹ́ni tá a gbọ́ wípé ó ń sẹ́lẹ̀bẹ̀tì ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam léyìí ó wà táàrin àwa mùsùlùmí ọ̀ntìlì nǹkan bí 515 hijira ti bá láàrin àwa mùsùlùmí àwọn nǹkan ti kọ́kọ́ ṣe ní ilẹ̀ Egypt àwọn nílò àwọn tí wọ́n mọ̀ sí àwọn alìrùbẹ́lì yìí tẹ́ máa pẹ̀rẹ̀ wọn ní àwọn ọmọdọ́mọ Fatima radiyallahu ṣùgbọ́n kò sẹ́rí pé àwọn ọmọdọ́mọ fátímà ni wọ́n wọ́n kàn wúra wọn wọ́n wò pé káwọn lẹ́ra àwọn ọmọ fátímà radiyallahu anha eléyìí ó jẹ́ kí ọjà wọn lè tà ṣùgbọ́n àwọn afáàrí wọn nírí pé àwọn èyí ni kèfèrí ni wọ́n látara àwọn nǹkan tí wọ́n ṣe tó jẹ́ àwọn nǹkan burúkú àti àwọn àdìọ́kàn burúkú tí wọ́n ní ṣùgbọ́n wà tó di nǹkan bíi five fifteen òun ni ọba táǹsọ yìí ni ó di pé wọ́n fọ́ọ̀lù fún nǹkan yìí àbí six fifteen rádà ni wọ́n fọ́ọ̀lù fún ni wọ́n ń celebrate so eléyìí kò ń ṣe nǹkan táwọn mùsùlùmí ń bẹ lórí rẹ̀. bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan ní tó jẹ́ nǹkan bí dídíà dídíà dídíà man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddun man amila amalan laysa alayhi amruna fahuwa raddun so ó ní ṣe pẹ̀lú òfin ẹ̀sìn mi gan ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kátàkárà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí lẹ́sìn so hadith yẹn ó àfẹ́ ti kọjọ́ ọ̀rọ̀ bíbíà àwọn nǹkan tí ó já àwọn òfin ẹ̀sìn míì náà táwọn èèyàn bá ń ṣe lọ́nà tí ó tako òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala mardúdú ni حدثنا عبد الله بن مسلمة قال حدثنا مالك النافي عن ابن عمر عبد الله بن مسلمة ó ní malik ní imamu malik ọ̀rọ̀dí allahu anhu wa rahima kọlọ̀wà kó sí wọn láti ọ̀dọ̀ náà ìyẹn jẹ́ tí ibn umar radiyallahu anhuma tí ó sẹ́tìrì láti ọ̀dọ̀ ibn Umar radiyallahu anhuma qala ó ní náà nabiyyu sallallahu alayhi wa sallam àní nash anabi sallallahu alayhi wa sallam kó kọ àtàlà ìtànkù ní anáṣù a ní àtàrà kíyàn lè kan bí ẹran kan bí ẹran kúrò so ẹni tí ó ń ṣe náṣù technically bí ẹni tó ń lé ẹlò ní ìtúfẹ́ rajà tó ní mọ́rọ̀ àìyànwárà but kò wá ní intention àti ra nǹkan yẹn ó kàn máa mọ̀ fẹ́ increase the price yẹn láti lè fi ṣàánú ẹni tó lọ́jà bóyá wọ́n jọ agree ni pé tí bá ti jùúlẹ̀ fún auction táwọn kan bá múye báyìí tí wọ́n fi kún nẹ́ṣùrì àbí òun nìkan ló dá ṣe ẹni tó lọ́jà ò ní lẹ́mìí bẹ́ẹ̀ òun ló kàn fowó kan ọjà ìkọ́rẹ́ ní lẹ́mìí kó ń fẹ́ rà nẹ́ṣùrì so anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó kọ eléyìí fún wa wípé ká má ṣerú nǹkan bẹ́ẹ̀ rádà wájú tí ọmọ àyá wa ó wá kí a advice wọn ká advice rẹ̀ ṣùgbọ́n tí ó bá ṣe pé ó wá advice wa kí a mọ́ pọ̀pá abẹ́ṣin mẹ́ṣù ilé ìjẹ́ ọ̀rọ̀ anábọ̀wọ̀ Muhammad sallallahu alayhi wa sallam so lẹ́yìn ẹ̀ الإمام البخاري عليه رحمة الله وني باب بيع الغرر وحبل الحبل شرط تونيش بلو وجاء الغرر كلام فيه الغرر هنا ريسكي أوني ريسك هذا دي uncertainty ريسكي تانسو كونشي ريسكي تكي ريسكي لو ريسكي لو عن ده àti uncertainty tí ó túlẹ̀ sí yàn ta lè sọ pé òkùnkùn so bẹ́ẹ̀ ò rárá a lè pé ní kí ni ọjà òkùnkùn kí ni islamu kí ni àti òkọ sí so ló jẹ́ pé tẹ́tẹ́ títa bí ọjà òkùnkùn lòun náà ṣe rí tẹ́tẹ́ títa bí ọjọ́ òkùnkùn ni bákan náà kára nǹkan tó ṣe wípé nǹkan yẹn òkúlẹ̀ sí wa ilé ìwọ̀n àpè ní kíni bẹ́ẹ̀wò alwara báàbù gẹ̀rẹ̀ ìlbára wà hábàlì hábàlà àti hábàlì hábàlà kí ni túnmọ̀ habala òun ni oyún oyún alhabala rankumi tó lóyún oyún tí ó ń bẹ nínú rẹ̀ kí ni حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك الناجي إمام مالك بن ولاتي ودناسي أن عبد الله بن عمر لا ودن عبد الله بن عمر radiyallahu anhuma kọlọ̀n bá wa yọ́n sí wọn àti bàbá rẹ̀ anna rasulallahi sallallahu alaihi wasallam ó ní òjìṣẹ́ ọlọ́mọba náà àbẹ̀rí habali habala anábì kọ̀ fún wa láti máa ta oyún tó bẹnu ẹran tó lóyún wàkánadé àn yàtàbá yàrùrù ààrùn jahiliya habalul habala yìí òwò kan tí àwọn ará jahiliya máa ń ṣe kánẹ́lì tó kọ fún wọn kánà rọ́ṣù yẹ̀ta àrùjẹ̀zú bó ṣe máa ń lọ ní èyàn lè ra ràǹkúnmí ìlà tún náà kọ́tù tó mọ̀ tún alẹ́ tí fi bọ̀ níyà títí tí rankumi abo yẹn tí èbí ọmọ tó ń bẹ nú ẹ then ọmọ tó ń bẹ nú ẹ náà tún dàgbà tóun náà lóyún tóun náà tó wá bí ọmọ tí ó ń bẹ nú rẹ ọmọ tó wá ń bẹ nú rẹ yẹn òun ni wọ́n máa ń tà fúnra wọn àbí kó ṣe pé rankumi tó lóyún wọ́n ní ọmọ tó ń bẹ́ nù ràǹkúnmí yìí mo fẹ́ rà wọ́n dẹ̀ jọ sí ní agreement yẹn so eléyìí wọ́n á pè é ní kí ni bẹ́ẹ̀rù habali habala habali hamu oyin ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n a máa lò fún àwọn ẹranko most of the time so oyin inú ẹran kí wọ́n á lò sàn rẹ̀ tí ẹran yẹn bá bímọ àbíra nǹkan mi àbímọ ló ló bímọ ìgbà tí ó bímọ bí lọ bí ọmọ yẹn kú so kí ni iṣu tó máa wà ńlẹ̀ ẹni tó sanwó kalẹ̀ yóò ní fún mi lówó mi ọ̀ṣáàrí pé ó bímọ yẹn kú ni ìyá ní àá ìbá ti conclude mo ti ta fún ẹ náà ọ̀rọ̀ pé ó bí kú kò bí kú ó gbé nǹkan náà ni ṣe wá di nǹkan tí wọ́n jọ máa fa tí wọ́n máa ágìrì lé lórí ta ló jẹ̀bi nínú àwọn méjèèjì àwọn méjì ni wọ́n jẹ̀bi torí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam naha àgbẹ̀yìn rọ́rà anábì kọ̀ fún wa n tó jẹ́ kátàkárà ọjà tó ní òkùnkùn nínú anábì kọ̀ fún wa eléyìí odidi píríncípù yìí sábàbẹ̀ lọ́wọ́ wa wípé àwọn kẹ́sí Islam ti ẹ̀ sọ wípé ká má máa tà fúnra wa àbí ká má máa rà kí ni àwọn reason ti yẹn tó lè ṣe pé nǹkan ẹ̀dẹ̀ ní tabaníkàwò nǹkan ẹ̀gẹ́gẹ́ fún rẹ̀ aláàlẹ́ ṣùgbọ́n Islam wá kọ fún wa pé ẹ mọ́ra arú nǹkan báyìí lára reason tí islam lè fi sọ pé ká má ra nǹkan ká má ta nǹkan òun ni kí gọ́rọ́rù wà ń bẹ̀ àti ìrújú tó lágbára kó wà ń bẹ̀ islam á ẹtí ẹ má ra lágbára kò sí gọ́rọ́rù tá à ń sọ yìí àti kò sí ọjà òkùnkùn ọjà tí rújú ń bẹ ń bẹ kò sáyè fún àyàfi àwọn exception kọ̀ọ̀kan tí ẹ̀sìn tó ṣe bí a tó ṣe pé ìrújú yẹn bá kéré gan-an tó ṣe pé nǹkan yẹn ni insignificant ni àbí nǹkan yẹn kò sí bá ṣe lè ṣe àfi kí ìrújú yẹn wà ń bẹ́ẹ̀ kò sọ́nà mí ìtàn lè gbà ó yẹ jẹ́ pé nǹkan yẹn ni nǹkan tí wọ́n gbọ́dọ̀ ṣe ni so yẹn ni wọ́n sọ pé kí ni àlèṣìkẹ́rọ̀ ọ̀rọ̀ àǹdù àti avoid nǹkan tó ṣe wípé sáyẹ̀ntì ilé ìtawà sọ yìí a lè rí more than 2000 examples lábẹ́rẹ̀ ṣùgbọ́n tó bá ti gbọ́ príncipù yíye tá máa sọ fún pé nǹkan báyìí a ẹ̀rẹ́ ṣerú bíznẹ́sì báyìí eléyìí ò tọ́ tó mi kọ̀ fún ẹ bá ti farabalẹ̀ wó dáadáa gbà òkè òkè yé mi torí káràrù tó wà ń bẹ̀ níjẹni tó lòun ta ọmọ wọn tó ń bẹ nù ra fún mi òun ta fún yàn ṣé yóò bí ọmọ yẹn lóye kò ní bí lóye kò mọ̀ ṣé tó bá bí ọmọ yẹn tí ó lálébú àbí kò lálébú kó mọ̀ ṣùgbọ́n ó ti rà á eléyìí náà ti gbowó tó bá wá bí lóye tó lálébú á ní wẹlé ìkọ́ mo fẹ́ tó bá bí lókù á ní kò sùn tí mo lè ṣe àtijọ́ àgírí lórí rẹ̀ sọ̀nàbí sọ̀lọ́lọ́hùn àlùwàsálàm ó ṣe eléyìí léwọ̀ fún wa ó ṣe lé ilé wọ̀ fún wa pípé kí a má di rẹ̀ àyàfi èyí tí ó bá jẹ́ wípé nǹkan ẹ̀yẹn ó gan àpèjúwe búfẹ̀ tí àwọn èèyàn máa jẹ ẹ̀ bóyá ní hòtẹ́ẹ̀lì kan lápèjúwe ṣùgbọ́n kí ni búfẹ́ yẹn ni òó jẹ bó bá ṣe lè jẹ tó ní ṣùgbọ́n yẹ báyìí ni wàá san so a máa ń jẹun dúra wa lọ ṣùgbọ́n gbogbo ayé kan náà la máa jọ san so gáràrú wà ń bẹ́ torí pé ó ṣe ṣe kéèyàn kan bọ́ síbẹ̀ kó jẹ jẹ jẹ jẹ jẹ ó dẹ̀ ṣe ṣe kéèyàn kan mọ́ra jẹ díẹ̀ so ta ni ó jẹ jẹ jẹ jẹ. jẹ torí pé ó ti san fifty thousand tani ó kàn jẹ díẹ̀ torí pé fifty thousand lòun náà so nǹkan yẹn gararu wa ń bẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn àfáà ní màá fún wọn àǹdù eléyìí ni ó overload eléyìí ló ń mìíràn tí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ọmọ àti tó bí i or so years à ń bọ̀ láti mìíràn ní ọjọ́ kejìlá oṣù zulhijja a ń padà ní maka lára àwọn tí ó wájá lálàájì tí àjọwọ̀ papọ̀ tí àjọ ń lọ ó wá ní ustaz ẹjẹ́ kí ayàká jẹun ní àti dé maka padà so òtẹ́ẹ̀lì kan wọ́n pè ní hilton nísàlẹ̀ rẹ̀ ilé oúnjẹ kan bẹ́ẹ̀bẹ̀ tó ṣe pé in tó kéré jù nígbà yẹn o bó ṣe ìgò omi àbí kí omi lèyàn fẹ́ mu 50 riyal ni so wọ́n tẹ́wà wọnú rẹ̀ wọ́n sọ normal price fún yí pé yé báyìí ṣùgbọ́n ẹ lè jáde kẹsàn pé kí ni omi ẹlẹ́fẹ́ mú jáde fifty riyal ní n tó kéré jù tẹ̀lé rà ń bẹ̀ so ẹ̀ wa ra ike omi tán fún ní tí bí a ten riyal five riyal ni wọ́n pè fifty riyal ẹ̀ máa san ẹ̀ lè jáde bẹ́ẹ̀ kẹsàn lẹ́sàn fifty riyal so bẹ́ẹ̀ ni àwọn jews nǹkan kan oríṣiríṣi oúnjẹ ó dìpẹ́ lórí tẹ́wọ́ jẹ ṣùgbọ́n ẹ̀ lè kúrò ń yẹn kẹsàn less than 50 riyal so bí dáa tó wá ń jẹ omi tí mo lọ yìí so èèyàn kan náà tájọ wà papọ̀ òun wà fi bẹ́ẹ̀ jẹ nǹkan bíbí ó kàn ra mú kí ní omi àbí nǹkan ló kàn mú so èèyàn kan wá ń sọ yìí pé á ah, ní tó ṣe ìfowóhùn rántí ọ̀rẹ́ ẹ̀gbọ́n òun gbóhùn jáde lọ jẹun pẹ̀lọ́rẹ̀ rẹ̀ so àwọn adébi tó ṣe pé ibẹ̀ yẹn something like irú tí mo ló ṣẹlẹ̀ ní ibi ilé oúnjẹ yẹn náà ni so ó ní òun kan ra mú nǹkan díẹ̀ pé kí ni wọ́n bí báyìí nì price tí wọ́n pe àwọn nǹkan yẹn gẹ́gẹ́ fúnra ẹ̀ wọ́n sókò ọ̀rọ̀ amúkìní kan pé kóun mọ́ kó ẹ̀gbọ́n òun sínú ọ̀rẹ́ rẹ̀ òun kàn jẹ gbogbo ẹ̀ oúnjẹ gbogbo oúnjẹ lóúnjẹ léyìí sókúngbà tí àwọn abọ́ta táwọn ń lọ tó kún wọn àtẹ̀gbọ́n wọn sí ah, ọ̀rẹ́ ní ẹni karùn-ún ṣá gbogbo kan jẹ gbogbo ẹ̀sùn lọ́rùn pẹ́lẹ́gbọ́n wa sọ ti get out wọ́n gangan lówó èso owó yìí ó mọ̀ pé iye tó jẹ́ mẹ́yẹn àti tí wọn náà jẹ iye kan náà máa sọ fún méjèèjì ṣùgbọ́n òun jẹ ó jẹ ìwọ ni ó jẹ ó kàn mú kiri olóòfẹ́ wéṣọ ó ní ọ̀rẹ́dì ìsẹ́mà náà tí mo san fóun náà máa tà á so ó wá narrate kan láti lè fi àbùtẹ́ situation tàwa pé tí ìsẹ́yìn ò lè kúrò ń bẹ̀yìn àfi kó san 50 riyal àfi káwọn jẹ nǹkan tí ó máa wọ́ ti 50 riyal ń bẹ̀yìn ni so tí ìṣe pé tí wọ́n gbà lọ́wọ́ àwọn náà yẹn kí mo fẹ́ lò ń belé yìí ó ní pé irú búfẹ̀ báyẹn ni àbí ìkàtújọmọ́ bẹ́ẹ̀ ẹ̀nà àwọn àpò lórí wípé ṣé gáràrù la máa pè torí pé àwọn tán gbé kalẹ̀ mọ̀ mọ́ béèyàn kan ṣe jẹun tó sọ ọ́kà ní kókè 50 real so ẹlòmí lè jẹ púpọ̀ ẹlòmí lè ṣe kíni ó lè jẹ díẹ̀ so ta ni ó jẹ púpọ̀ ta ni ó jẹ díẹ̀ mọ̀ mọ́ so ìrújú díẹ̀ ti wà ń bẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní kò sí nǹkan sí ògúrú níbi irú yẹn àpèjúwe mi náà tún ní iléèwẹ̀ láyé jọ wọn a máa pe kìíní kan ní hammam káwọn èèyàn lọ wẹ̀ ní ìta bíi public eh, toilet or public uh, bathroom tí àwọn èèyàn máa ń lò náà a máa sanwó láti wẹ̀ àbí láti lo toilet náà ẹni tó bá sanwó dédé omi wo ló máa lò àwọn èèyàn máa ń lóbi jura wọn lọ bákan náà àwọn èèyàn máa ń pẹ́ nu iléèwẹ̀ jura wọn lọ ẹlòmí tó bá wọnú iléèwẹ̀ báyìí láàrin ìṣẹ́jú bí márùn-ún mẹ́ta oṣù rẹ̀ tó ti járe ẹlòmí bí ìgbà tóbìnrin ń wẹ̀ ọkùnrin míì tó bá kó wọlé rẹ̀ bí ìgbà tí obìnrin ń wẹ̀ yóò pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ni wọ́n ṣe mọ táìmù tí ni á lò ìrújú díẹ̀ wà ní nǹkan ẹni tán gba iye owó kan lọ́wọ́ rẹ̀ ní kó wọ́n tọ́lẹ́tì ni ó lè pẹ́ sólẹ̀ lè wọ́n pẹ́ so gáràrú wà ní ìrújú lè bọ̀tí irú ìrújú yìí wá ní máa fún àánú ṣe àwọ̀ ìdí ní ìsìn ní nísìnyí èèyàn ra àbálà èèyàn ra àbálà walnut àbúrẹ́ náà ẹ̀yìn yẹn àbátálà yẹn ni ṣé ó da inú ẹ̀ da àbí kò da èèyàn lè mọ́mọ́ onígbàtẹ́ bá tó fọ́ kẹ tó mọ̀ pé ẹ̀yìn ẹ̀ ti gùn gbogbo ẹ̀yìn onígbàtẹ́ bá tó fọ́ kẹfà àbálà yẹn kò da ṣáwà sọ pé ká fọ́ àbálà wò náà kálíwò bí ó dáa bí kò dáa ṣerú eléyìí àwọn àfáà ní ìtún àfojúfò ni torí wípé kò sí mọ́ yẹfẹ́ ṣe àti tó bá fọ́ nǹkan yẹn a ní láti kọ́kọ́ bà á jẹ́ náà ìfọ́ ọ̀ká tó lè mọ̀ pé nǹkan yẹn dáa bí kò dáa sọ àní tó fẹ́ tó fẹ́ tà sálà yìí pé àbí ẹyin pé ẹyin rẹ o ní láti fọ kí owó yóò dáa bí kò dáa so tó bá fọ sowó la yẹfẹ́ ṣe àwọn àbá ní irú yẹn ó lè tà bẹ́ àtàwọn nǹkan tó jọmọ́ báyìí ló ṣe pé wọ́n á kàn fojú fo àwọn ẹ̀kọ́ ṣùgbọ́n generally speaking nǹkan pè ní gọ́ra ìrújú tó lè asábàmọ́ píjà láàrin àwọn èèyàn méjì kan tàn wọn tí ìrújú bá ti wà asábàmọ́ píjà láàrin àwọn tó bá ń ta nǹkan fúnra ló jẹ́ pé tá a bá fẹ́ ṣe anything a ní láti sọ kó clear kó clear wọn náà ń sọ láta ń sọ yìí pé montana useless ẹni wá fẹ́ sanwó ọjà in advance tí ó mọ expect ọjà yẹn nígbà yẹn wọn máa àwọn èso nǹkan kan mọ́ra wọn náà máa tà so yóò kówó kalẹ̀ so àwọn irúgbìn àwọn ọkà bàbà ní dàbídù ni á sanwó rẹ̀ kalẹ̀ tí wọ́n á dìlíva rẹ̀ létà fún anábíwá ni mọ̀nkánà yusuf ẹni tí ó bá fẹ́ sanwó irú àwọn kàmá yẹn kalẹ̀ bal yusuf fi kéré màálùmí wọ̀wọ́sìn màálùmí ìlà ájẹ́lì màálùmí so yóò sọ ọrùn dàbídù tó ń fẹ́ iye òṣùwọ̀n tó ń fẹ́ tó bá ṣe pé nǹkan tán lẹ̀ máa ń mẹ́ ń wé ni yóò sọ iye wéètì tó ń fẹ́ ìlà ajali màálù àsìkò wo ló dìlíbà rẹ̀ so tí ẹni tí asanwó yẹn fún in advance tó bá ti lọ ṣe nǹkan tó yàtọ̀ sí nǹkan tá a jọ àgírílẹ̀ lórí yóò do wa padà fún wa so eléyìí ti kò ní bí ìrújú ṣùgbọ́n ní mo fẹ́ ra dàbídù kò sọ̀gbà tí ó di nígbà rẹ̀ kò sọ yí nǹkan tó fẹ́ rà ìgbà tí dàbídù ń kọ́ àdìkò tí rẹ̀ ní náà ni ọdún kan méjì mẹ́ta àwọn onígbìmí dàbídù tí mo sanwó ẹ̀ ni kò tí rẹ̀ ní náà ni ṣe mọ̀ wípé tó bá ní kò tí rẹ̀ di kò ní lè mú torí pé wọn àjọ ní àdéhùn lórí ìgbà wo lòun gbọdọ̀ dìrí bàkàn yẹn yẹn bóyá quality ni quantity ni wọ́n àjọ ládéhùn lórí nǹkan yẹn torí islam pàtàkì ìjìnà tí rárá rùgbìn islam fi ń sọ fún àwọn ọmọ ẹ̀yà ká gbìyànjú àti gbàrin iye tó bá di ọ̀rọ̀ fáwọn ṣe transaction láàrin wa láàrin ara wa ká gbọ́ àrin iye so that àní mọ kó síbi nǹkan tí ó mọ jẹ́ kí ìjà máa ṣẹlẹ̀ láàrin ara wa anything tá a fẹ́ gbà fúnra wa any iṣẹ́ tá a fúnra wa ká kí àwọn nǹkan wà felt out àwọn specifications báyìí àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí ni so that ẹni tó jẹ̀bi náà á ti mọ̀ pé òun jẹ̀bi nǹkan yìí adẹ́mọ̀pá bò sí lòun fẹ́ ṣe torí pé kí ni ẹjọ́ sọ ọ́ tó kún ná láti pèlè ó sọrú nǹkan tí ó fẹ́ tó bá ṣe pé ó tajà fún láwìn ni òun náà sọjọ́ tó ń wo sanwó tí wọ́n ló ta fún láwìn ẹ̀jọ́ àgbín lórí ìgbà wo ni ó sanwó wá ní owó kìíní ẹ̀ńkọ́ òun kò tí rẹ́ dínà nìyí so ẹ ti fi ìrújú ẹ fi ṣe intent ṣe ṣùgbọ́n tí nǹkan bá clear tí ò sí gọ́ra rúbẹ́ni kò ní bíjà láàrin ẹ̀yìn méjèèjì ẹni wá fẹ́ ṣàbòsí náà mọ̀ pé ah mo fẹ́ ṣe àbòsí ni o táwọn yorùbá dẹ̀ bá ń já sí iná wọ́n lè fọ́ tiẹ̀ tó mú jẹ́ pé kí ẹni tó jẹ̀bi gan ó ti hàn so eléyìí nǹkan tó pàtàkì lára àwọn reason tó ṣe pé ọtẹ transaction tí ò bá wà permissible ní Islam ó lè mọ wà permissible òun ni mara ìkejì òun ni rìbá rìbá ẹ bá ń gbọ́ táwọn àbá àtúntò ẹ̀ ṣe business bá ẹ̀ lè ṣe lé ẹ̀ ṣe lé kaba wù dáadáa tí ò bá ti rárá rẹ̀ ìyá rìbá wà ń bẹ̀ ìkẹta ni zulmu àbòsí kama ní ẹ̀rí kama ẹ̀rí ṣe bí àbùsí wà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ní ṣe pẹ̀lú kátàkárà tá a bá gbọ́ pé kò wà pàmísírù àlè pàálè tá a bá wò ó àárín kan nu mẹ́ẹ̀ẹ́ta tá a sọ yìí bẹ́ẹ̀ bóyá àbùsí wà bẹ́ẹ̀ bóyá ìrújú tó lágbára wà bẹ́ẹ̀ bóyá ìbá òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí o bá ti kí ṣe pé nǹkan tí ẹ̀sìn sọ pé haramu lòun gẹ́gẹ́ fún rẹ̀ lápẹjú rẹ̀ nísìn ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́run ọba ṣe léwọ̀ tó clear ọtí ọlọ́run ọba ṣe léwọ̀ tó clear tí wọ́n ń sin fóònù mo fẹ́ ra fóònù àwọn abéèrè lọ́wọ́ àfa ẹ ṣé mo lè ṣe easy buy a ò lè ṣe easy buy kí ló dé tó bá wo fínífíní bí i nǹkan bí rìbá ó ti ń sin owó àná ẹ̀ so eléyìí kò pàtàkì ọlọ́run subhanahu wa ta'ala kí ó ṣe àná sọ́nà sọ́lá sọ́lá ó kọ̀ fún wọn tó ń pè ní habalu habada habalu alhabada òun ni kéèyàn ta oyún ẹran kó ta fún yàn tó ṣe wípé kò sí garanti pé oyún ẹ̀ náà bá bí wọ́n bí lóyẹ̀ wọ́n bí ní nǹkan tí ó pé ṣùgbọ́n tán yọ kan náà ni pé oyún ẹran yìí o mo sanwó rẹ̀ ṣégbà tí ó di kan wá bí ẹran ó di pé wọ́n bí ní òkú kó dáwó padà òkú ẹran eléyìí ó a ibi tájọ àgbé lórí kó fẹ́ ra oyún ẹran ṣóyún ẹran kọ́ eléyìí àbí ara rẹ̀ pé dáadáa ẹni tó sanwó ẹ̀ náà lélẹ́yìí ní ilé dáwó padà ó anẹ́bùsọ́lá àtàlà ni ẹ ó máa ṣe wù kátàkárà báyìí so àwọn kátàmẹ́lì wá pọ̀ tó pọ̀lù sí abẹ́ òjú báyìí ó tóbi mélòó kan àwa ní fẹ́ lọ ká ṣe lọ àárín more than thousand examples lábẹ́ ìwé eléyìí torí pé ọ̀pọ̀lọpọ̀ kátàkárà míì táwọn èèyàn máa ń أدل الله سبحانه وتعالى تكوانيا قوي سبحانك لا هم بحمدك أشهد أن لا إله إلا أنت أبدا الفرقى نعم náà ìbéèrè òní ẹni tí ó nífẹ̀ẹ́ ọmọbìnrin kan wọ́n náwó fún un ṣùgbọ́n ọmọbìnrin yẹn ó padà sọ pé òun ò ṣe mọ́ àbóhùn ò ní dírẹ́tì ṣé yóò dáhùn owó tí ó ti gbà lọ́wọ́ yìí ṣé yóò dá padà sí ẹ àbí kò ní dá padà àkọ́kọ́ náà àsọkùn wa nínú Islam kò sí tó ń jẹ́ boyfriendship ní àti girlfriendship kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ afẹ́fẹ́ obìnrin àbáwọn òbí rẹ̀ sọ̀rọ̀ àbí abóǹdẹ̀dọ̀kún rẹ̀ sọ̀rọ̀ pa afẹ́fẹ́ tó bá gbà àbúsọ fún akóhun mọ̀ lọ́rùn náà so ni o túmọ̀ sí wípé o ti dìyàwó wa tó bá sọ yìí pé òun ti gbọ́ kò lè fi rẹ̀ lọ́kọ a lè máa tẹ̀lé káàkiri kájọ mọ gbéra wa káàkiri kọ́pọ̀lọpọ̀ ṣe máa ṣe yóò yí pé àjọ ń jáde àjọ ń lọ tantalizer àjọ ń lọ fit eh, eh, sanitation àjọ ń lọ bí àjọ ń lọ bí àjọ ń lọ bí gbogbo eléyìí àbúrò ìdìnnà yìí so ẹni tí ó fẹ́ fẹ́ wọ ọmọbìnrin bẹ́ẹ̀ tó dẹ̀ ti pa sọ̀rọ̀ ìyẹn ní òun ní dírẹ́tì yóò lọ ṣe tó yẹ kó ṣe òun ni kó lọ bá ẹni tó jẹ́ wà yíyí ọmọbìnrin yẹn kọ́lẹ̀ ṣe tí a mọ̀ sí amsù tọ́bá sọ yí pé àwọn òtí lè yàn dáǹsì ní ọtúnmọ̀ sí pé ká gbéra wọn káàkiri pọ́pọ̀lọpọ̀ ṣe máa ṣe àbúrò ìná òníkan anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní láyà kúrò wọn ní àrọ́jùlú bí mọ́ra akínyí ńlá káàna sáàlìta ọmọ ṣàìtàn ọkùnrin kò gbọ́rọ̀ pásófò pẹ̀lú obìnrin kan ṣàìtàn lẹ́nu kẹta wọn ìpasófò ni yóò ní ìdìtìdì pé kó fọwọ́ ra lára kódó lè ní ìdìtìdì pé kí ni kó bá aláṣepọ̀ yóò wá jẹ́ pé kí ni kó yún tó bá lóyún òun ni oyún tí ò bá dẹ̀ lóyún náà ó ti ṣe zìnà pẹ̀lú ẹ̀ bí ó ṣe zìnà pẹ̀lú ẹ̀ kó ti gabọ̀ nú nǹkan ìfọ́ ọ̀rọ̀ alára yẹ àbúrò zìnà ni mo rò pé àárín ẹ̀kẹ́lẹ̀ náà ọmọ tí yàn bá sọ̀rọ̀ pé yàn fẹ́fẹ́ ṣí yàn lè tẹ́ ní gífì bí kò sí nǹkan tó burú bẹ̀ àtìyànjú sáìlì pé à ń káàkiri pé kò sí yẹn nǹkan kò ṣùgbọ́n yàn tẹ́ ní sí i kò sí nǹkan tó burú èèyàn fi ń dami sílẹ̀ kó lè bá tẹ́lẹ̀ títú so gift ní ẹ̀rọ sẹ́ǹdì sí ìyẹn eventually wọ́n á sí pọ̀ mára márùn ẹni ìdájọ́ márùn náà ti gift yìí ó tẹ́kì so tó bá padà wá sọ pé òun ò ṣe a lè ní kó dáhùn kan yẹn ni kó dá padà fún wa ni tó wá lóhun òṣè torí pé tí a ń torí ẹ̀ ṣe kí ní ẹ̀ká náà lè tẹ̀lẹ̀ tútù ṣòkí ní òdẹ lọ ọ̀dọ̀ mọ̀ fún òní gbà ó dẹ̀ gbà ó gba gíftì ọ̀dọ̀ mọ̀ fún òní gbà ní ló àná lè sọ pé kí ní kó dá nǹkan yẹn padà tá a bá ṣe tán àti yọ̀ǹda rẹ̀ kò jẹ́ bí ẹ ṣe jẹ́ wọ́n láwọn gbàdán láti mọ̀ páwọn ò ní fi fún kọ́mọ̀wòlẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ so tó wọn ò bá ṣe tán àti yọ̀nda rẹ̀ pé àmàlẹ́ ti fọmọ fún mi ti gbogbo àwọn ẹni mo ti tẹ̀síwájú ní ẹ̀wà ń ta para náà ni o so ọláwà ok ok. okay nam life insurance àbí life assurance ṣé islamic eh, alternative wà fún ti conventional one òun ni pé èèyàn kan ó fẹ́ insure àbí assure life rẹ̀ pé tí òun ò bá sí mọ́ tẹ́lẹ̀ ṣe nǹkan báyìí fún àwọn tó ń bá filẹ̀ lọ́mọ ní aya nǹkan kan mọ́ra wọn so lọ sọ́dọ̀ insurance company so wọ́n láwọn lè bá ṣe ṣùgbọ́n yóò mọ̀ tán àwọn premiums bóyá ọdún mẹ́wàá àbí twenty years ni wọ́n jọ agree lé lórí pé the next 20 years tí nǹkan kan máa ṣe òun bóyá tó ń bá kú so àwọn ọmọ òun wọ́n bá wọn ṣe kí ni wọ́n bá wọn take care wọn pẹ̀lú pé wọ́n fún wọn ní nǹkan wọ́n náà wá sọ fún pé yóò máa san premiums so premiums tó ń san yìí tí nǹkan kò bá ṣẹlẹ̀ sí láàrin àsìkò tí wọ́n jọ tọwọ́bọ̀ ẹ̀ premiums ni wọ mi nìyẹn tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ sí bóyá ọdún méjì ló yẹ san níbi àwọn premiums tí ó yẹ kó san nǹkan wá ṣẹlẹ̀ sí láàrin ọdún méjì àbí láàrin ọdún kan so ó ó túmọ̀ sí pé insurance company yẹn wọ́n á ṣe kí ni wọ́n á ṣe ìtànjọ àgbé ìlé lórí nítorí ẹ̀ka ṣe fún àwọn fámìlì rẹ̀ wọ́n á ṣe tóun bó jẹ́ pé owó tóun san kò tí ì tó nǹkan tí insurance company ó ṣe ṣẹbẹ̀ nísìn òun ló ló jẹ ga insurance company ló lose tí nǹkan fún ò bá ṣẹlẹ̀ sóhun ó san premiums yẹn títí di àsìkò tánjọ àgbílé lórí sígbà tí àtúnyẹ tó kìíní ẹ̀ tí wá sópin nìyẹn so òun náà ṣe kíní ó fowó ṣòfò insurance company ní ó jẹjà ń lẹ́wọ̀n head of tape èèyàn kan nú wọn yóò ṣòfò bóyá òun ni ó ṣòfò ni àbí insurance company ni ó ṣòfò ṣùgbọ́n ta ni ó ṣòfò náà méjèèjì ni wọ́n mọ̀ ta ló máa lose ṣé insurance company ni ó lose ni àbóhùn ṣùgbọ́n tàbí ìkéyìn kan gbọ́dọ̀ lose nínú àwọn méjèèjì so rárá wà bí nǹkan yẹn bákan náà tẹ́tẹ́ ni bí àwọn tán ta tẹ́tẹ́ wọ́n ti mọ̀ pé àméjì kan ta tẹ́tẹ́ wọ́n ti mọ̀ pé èèyàn kan gbọ́rọ̀ ṣòfò náà àwọn méjèèjì bọ́tá ní ní ọ̀kan mọ̀ bẹ́ẹ̀ náà ni kí ní insurance company ṣe rí bóyá life assurance ló ṣe ní bóyá property ni èyí tó bá wò kó jẹ́ tẹ́tẹ́ ni then rìbá tún ni ọ̀nà olóòrù jẹ́ rìbá ó ní bẹ́ni tó ń gbé owó yẹn kalẹ̀ tó ń san owó yẹn ó fẹ́ nǹkan tó ju owó tó ń san lọ ni àrẹ̀tí mọ̀ pé tẹ́ ẹ bá gbé owó kankanlẹ̀ tẹ́ fún wọn tí ó pọ̀ ju nǹkan ẹ̀lò láì ṣe pé ṣe bísínẹ́sì ni so pé pẹ́fẹ́ fi gbowó tó pọ̀ ju kìíní lọ ni so yóò jẹ́ kí ni rìbá yóò jẹ́ rìbá torí ẹ̀ ló jẹ́ pé àwọn fic academies wọ́n gbà pé insurance kò bá jẹ́ life assurance àbí èyí tó jẹ́ ti property ni tẹ́tẹ́ àti rìbá ni ṣé islamic alternative wá wà fún náà wọ́n á máa pe kíní kan ní àtàmínú tààwìlì àtàmínú àtààwìlì cooperative insurance so eléyìí òun ni kí àwọn èèyàn kan wá kan parapọ̀ kan parapọ̀ kan wá ní tí nǹkan kan bá ṣẹlẹ̀ séèyàn kan nú àwọn àwọn àti tiẹ̀ pẹ̀lú owó táwọn ń dájọ́ àwọn àti tiẹ̀ pẹ̀lú kíni owó táwọn ń dájọ́ àwọn ó bèèlè out pẹ̀lú owó táwọn ń dájọ́ ṣùgbọ́n wọn ní ṣe mọ́jẹ̀mú wípé ẹ gbọ́dọ̀ ṣe fèmí náà o ní rògbà nuclear so ẹni tó ń ṣe ó ń ṣe ń ṣe pé òun fi ń ṣàánú ni owó tó ń dá yẹn kò túmọ̀ sí pé dandan ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ náà ó ń ṣe ń ṣe ẹni tó fi ń ṣàánú ni òrùpá àrin ẹ̀yẹ tó kankan bá ṣẹlẹ̀ sí ẹnibọ́dì inú wọn bóyá ó kú náà ni wọ́n mú un lówó tán dájọ́ yẹn ni wọ́n èṣe kí ni wọ́n èè sọ̀pọ̀tì ẹ̀ àwọn fámílì rẹ̀ tó wájú pé tó ní ṣe pẹ̀lú bí life kí nínú wọ́n ṣe tó wáyé pé tó rẹ̀ ní ṣe pẹ̀lú bí apẹ́ nìyẹn kankan ṣẹlẹ̀ sí business ẹni ni wọ́n fi support ẹ̀ ṣùgbọ́n ẹni tó ń ṣe kò ní lẹ́mìí wípé wọ́n gbọ́dọ̀ ṣe fẹ́mi náà tí ó bá ṣẹlẹ̀ sí mi torí pé ó ṣeéṣe kó ṣẹlẹ̀ kó mọ́sowó ńlẹ̀ kówó ti so ó gbọ́dọ̀ ní lẹ́mi pé àwọn ṣáàfẹ́ fi béèrè àwọn èèyàn out ni láwọn táwọn bí ó ń ṣe ìtẹ́rẹ́ wọ́n ní excess wọ́n lè invest yẹ tó ṣùgbọ́n ẹni tó ń bá wọn mójútó bóyá yóò mọ̀ pa sálárì ni bóyá àwọn ó ṣe bákanbákan tó bá ní tó ẹgbẹ́ excess bá wọn bẹ̀ ṣùgbọ́n ìtí òfin ní jẹ́ irun títọ̀ mú yẹn òun ni pé kó mọ́ sọ wípé wọ́n gbọ́dọ̀ ṣe fóun náà tòun tó bá lóun ná tóun dá ó ń dá pé káwọn lè fi àtúnṣe ẹnibọdì tí nǹkan bá ṣẹlẹ̀ sínú àwọn àwọn apá wọn a máa fi hadithi kan bá kéré wọ́n pa àwọn kan ní al-ash'ari yìí àti ìlú yemen náà ti wá náà wá gba islam lára wọn ni abu musa al-ash'ari rọ́bì aláwọ̀ àìníwá nígbà táwọn ìlú yẹn dé madina ní àwọn àṣàrí yìí wọ́n ṣe nǹkan kan tó ṣe yí pé anabi sallallahu alaihi wasallam ó kí ni nǹkan náà oúnjẹ tí ń kálukú gbé dání bí ẹni tó gbé àpò dàbídùn dání àtẹni tó gbé ẹ̀ẹ́ dèdè fáàdà bídùn dání àtẹni tó gbé dèdè ìdájì àpò dání gbogbo wọn wá da gbogbo dàbídù yẹn lápèjúwe wọn da gbogbo ẹ̀ papọ̀ wọn wá jọ ń jẹun pọ̀ wọn jọ ń jẹun pọ̀ sọ̀rọ̀sọ̀lá àtọ́lá ń wá wá sọ̀práìsì pẹ̀lú aṣepọ̀ àtìfẹ́ tó ń bẹ láàrin wọn wọn fẹ́ pé ìwọ̀dá iye báyìí ni ìwọ̀ gbé kalẹ̀ iye pẹ́rẹ́gì báyìí ni wọ́n gbé kalẹ̀ iye pá báyìí so wọ́n dá gbogbo ẹ̀ papọ̀ wọ́n dẹ̀jọ́ ń ṣe kíní wọ́n jọ ń jẹ́ so láì wípé ta ló dá èyí tó kéré jù ta ló dá èyí tó pọ̀ jù ẹni tó dá èyí tó pọ̀ jù kò complain ẹni tó dá èyí tó kéré jù kò complain so eléyìí jẹ́ nǹkan tí àwọn àfáàtà ní àtàmínú tààwí ó wà pàtó wọn lu eléyìí ṣùgbọ́n pé kò sí nǹkan tó gbúdọ̀ ọmọ yàrá parapọ̀ ní pé ókè ẹja mọ̀ dáwó owó tá a bá dá yẹn hafi àti ṣẹni tó bá ní pọ́blẹ́mù nù wa ṣùgbọ́n kò ń ṣe pé dandan dandan wọ́n gbọ́dọ̀ ṣe fẹ́mi náà tó bá ti pé dandan dandan wọ́n gbọ́dọ̀ ṣe fẹ́mi náà so ìyẹn ti di ìkàtà sọ wípé ah, kò bá ẹ̀sìn mọ́ wọ́n láwàá yẹn ṣe lórí eré náà rí Thank you no wọn ní sọ pé kó go round anybody tó bá ní problem wá ẹgbẹ́ ni tó ti ní problem tẹ́lẹ̀ náà ló tún ní problem so eh, the only thing kan ní kó kì í wọ́n lè scrutinize kì í ní ẹ ṣé ó ní problem ń pè tọ́ àbíkú ní problem ṣe ṣe kó fẹ́ mọ́ dọwọ́ rú yìí wọ́n lè wù yẹ ni ṣùgbọ́n ó ní problem ó ní problem náà ni. Okay èyí ti lọ ìrẹ̀kẹ́ tẹ́lá ọ̀sẹ̀ tó ń wá papọ̀ pẹ̀lú wọn ní ìlú àwọn wọn á ti lò ó lọ́wọ́ náà lọ́wọ́ lórí ẹ̀ lórí ẹ̀ àwọn àbúrò ẹgbẹ́ ẹ̀ ń bẹ̀rù ẹ̀ ń sáàpù sáàpù ẹ̀ ń bẹ̀rù ẹ̀ ń bẹ̀rù wọn kọ́kọ́ ẹ̀yọ́ bá ní wọn ní wọn ṣàkóso ìgbẹ́ tí mo máa ń bẹ̀rù bá bẹ̀rù bá mo ní wọn lọ sí ìyàwó pé kí wọn bẹ̀rẹ̀ láyà tó ṣe é lórí òkú fọ́ọ̀tì ìdílé tí mo mú ìgbẹ́ ìyàwó ìdílé ìyàwó ìdílé 这些货嘛，可以帮助他很多玩意，很多进步嘛。我们只是地位上的一个问题，啊，我们讲同一种，我们就健康无疾病，可是台湾很少没有这个，我一看就是他们有名，他比他不易，那啥。نعم الحمد لله والصلاة والسلام على رسول الله so wọ́n ní ọ̀rọ̀ pa a ní ẹ̀ asọ̀ pé reason tí nǹkan lè fi jẹ́ haram nítorí pé ordinary tàwa ní káwò ó lè jẹ́ kan aláàjì ṣùgbọ́n àkànkò kí wọ́n declare nǹkan yẹn ní islam pé haramu látara wípé ó bá àbòsí wa so yahoo yahoo àwọn ní àwọn sọ wípé haramu nítorí pé àbòsí wa ń bẹ so eléyìí kò sí dáòtù bí wípé àbòsí wa ń bẹ torí pé ẹni tí ó báyìí lójú that is ó tin èèyàn gbowó lọ́wọ́ rẹ̀ kò sí ìgbà tó ṣùgbọ́n ó ṣe àbòsí fún ni bẹ́ẹ̀ ni ọlọ́run wa subhanahu wa ta'ala ní wala ta'kulu amwalakum bainakum bil ọlọ́run ọba ní ẹ ara yín láàrin ara yín bil so pẹ̀lú ọ̀nà so ẹni tí wọ́n bá gbowó rẹ̀ lọ́nà èrò tínú rẹ̀ òkun sí so irú nǹkan bẹ́ẹ̀ haramu ni so ló jẹ́ pé gbogbo ẹni tí ó bá ń fi ipá àbábòsí àbí àwọn tricks oríṣiríṣi máa fi gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹnìyẹn ti ṣe àbòsí fún wọn so kò sí dáùtì pé yahoo yahoo haramu ni àbùsí dẹ̀ kò sí dáòtù nìyẹn so wallahu a'lam. Thank you náà a ìbéèrè oní wípé wọ́n léèyàn kan ó ra mọ́tò so àwọn tí wọ́n ta mọ́tò fún wọ́n ní 5% mọ́tò yẹn àwọn fẹ́ bá fi ìṣọ́ mọ́tò yẹn tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí mọ́tò yẹn láàrin ọdún kan àwọn abá tún ṣe tí nǹkan kan ò bá ṣẹlẹ̀ sí wọ́n á dá owó yẹn padà fún ṣùgbọ́n wọ́n á yí owó service eh, charge torí pé àwọn láwọn òṣìṣẹ́ wọ́n ní islamic insurance ni wọ́n pè fáwọn èyí ò kí ń ṣe islamic insurance ẹ́n tó ń ṣe islamic insurance tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọ́n ó ṣe kí ni láàrin ọdún kan wọ́n bá fífẹ́ kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ sí tó bá ṣe pé nǹkan tó lè ṣẹlẹ̀ sí nǹkan tó lágbára gan ní kọ́ tó yí pé five percent tán yọ yóò tún ṣe ta ló lùs insurance company yẹn ló lùs àbí tí nǹkan tó wà lè ṣẹlẹ̀ sí mọ́tò yẹn kọ́ so five tán gbà lọ́wọ́ rẹ̀ ó wọ mi so the same economic uh, uh, conventional insurance ta ní tẹ́tẹ́lì náà lè léyìí ṣẹ́rí aburú kan bẹ pẹ̀lú àwọn míì tí wọ́n pẹ̀lú àwọn ní islamic islamic islamic ẹlòmíì ní sìn báńkì rìbá ló ti kúrò ó ti gbọ́ pé rìbá ò dá rìbá ò dá ó wá kúrò báńkì rìbá yóò wá ló ń dá islamic kìíní kan lẹ̀ ẹ wá rí pé tó ń ṣe báńkì rìbá tó ti kúrò yẹn the same thing náà ló tún lọ ń ṣe ṣùgbọ́n pàtó ti pé ní islamic yẹn ẹni tẹ́tí òye àgbà islamic alternative kúkú ti ṣe kí ni ó ti wà òun bá lọ síbẹ̀ wọ́n nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ náà ní padà wá ń ṣe ìkanú àwọn àfá kò ṣe nàìjíríà nígbà yóò lára àwọn tó máa ń bá wọn bójútó àwọn islamic ẹ̀ẹ́dì eh, ó lóun lẹ́yìn ẹ̀kan tó ṣe pé ọ̀gá ni níbi conventional bank sọ́lọ̀ fi sọ ni òun ti dúdú kó tó lọ ń jọ̀gá ní islamic bank ni so ó lẹ́ni ẹ̀hún rí wípé ìkẹ́kọ̀ọ́ òye ni nípa ọ̀rọ̀ ẹ̀sìn ju pé nítorí sáwà áfà ní interest ti ẹ̀rí tó bá ti jáde so tó ẹ́ tẹ́ bá pé ní islamic islamic náà ni tẹ́ bá ní wàhálà ti yín ó ń sọ eléyìí láti lè fi pàkíyèsí àwọn tí wọ́n láwọn ń dá islamic nílẹ̀ pé ẹjá bẹ̀rù ọlọ́run ọba afẹ́káwọn èèyàn kúrò ń bi tó jẹ́ nǹkan rìbá kẹ́yìn náà tún máa lo ọ̀nà míì tó ṣe pé ẹ̀wà ní rí ìyàtọ̀ láàrin kí à ń kọ̀ndẹ́mù àti nítẹ̀lẹ̀ dálẹ́ ṣẹwáyé nǹkan bẹ́ẹ̀ ni ó wọ́ọ̀tì ju ibi náà ti kúrò lọ ẹni tó bá pè ní islamic whatever tó wá ń fi ọgbọọgbọ́n tó fi ń jẹ rìbá àbò fi ń ṣàbòsí fáwọn èèyàn àbò fi ń ṣe lára ròyìn ó wọ́ọ̀tì ju ẹni tó ṣe fún òun ò lẹ islamic mọ́ lọ bùkọ́tà ní tó ò lẹ islamic mọ́ àwọn èèyàn ti mọ̀ wípé kò gbádùn bọ́tà ní tó gbé islamic rù ní àmọ́yí àwọn èèyàn ni ó bàtàn jẹ pẹ̀lú ẹ tí wọ́n fọ́ọ̀lù pẹ̀lú nǹkan ẹ̀ tó máa ṣe kí ni tó làwọn patronize islamic islamic ni so èyí tẹ́ mention yẹn òtọ́ ẹgbẹ́ mú wọ́n ṣe ń ṣe nìyẹn kò sí pé islamic mẹ́rin tó ti èsì the same conventional insurance náà ni wallahu a'lam Thank you àwọn òṣèṣàn ìgbésàn náà rẹ̀ ní ìlú tó ní ọjọ́ ìlú ọkùnrin ẹni tí wọ́n ní kó mú quotation wá fún iṣẹ́ kan tó fẹ́ ṣe fún company èèyàn kan rẹ̀ ló mú lọ sẹ́niyàn wá ní kí ó á di tòun náà mọ tó bá ti ń fún wọn ní quotation yẹn so àwa ní àwọn wo ipe òkè ibi material káwọn á di titi ẹ̀ náà mọ material ṣé nǹkan yẹn wà òkè àbí wà òkè eléyìí àwọn akọkùnrin alẹ́ ìdájọ́ ẹ̀dájọ́ rẹ̀ <laughs> ẹ́ abẹ́ ni dájọ́ ẹ̀dùn so ẹni tó ní kẹ fi owó ti tòun náà fún ibi quotation ó lè ní kò sí dáàbò rẹ̀ ó sì jẹ́ ti ara ẹ̀ fún ẹni tó mú un nílọ sọ́dọ̀ rẹ̀ bí ẹni kó wọn rà ní kankan bí nǹkan yẹn at the same time ó ń rà ń pa ní lára rẹ̀ láì sọ fún wípé òun rí àǹfààní níbi nǹkan tí òun wà ní àwọn náà lè gbarú nǹkan bẹ́ẹ̀ tábà mẹ́yìn kan bóyá ọmọọṣẹ́ wa ló ń ṣe wẹ́ẹ̀ fún wa àbábúrò wa ló ń ṣe bẹ́ẹ̀ fún wa nípa wá ká ipò fi kún owó quotation yẹn ni a ní kórìíra fún kódà lè lé kúrò lọ́dọ̀ wa lórí ẹ̀ so sọ pé nǹkan tí ẹ̀yin náà lè dáhùn ni kọ́lọ́n wa kó ṣàánú wa bí ọmọṣẹ́ ni tó ṣe pé ó ń gbaṣẹ́ lábẹ́ ọ̀gá rẹ̀ ó dẹ̀ fi níṣẹ́ ọ̀gá ṣe òun náà dẹ̀ mọ̀ pé kí ni ọ̀gá ògbọ̀rọ̀ mọ́ sí nǹkan tó ń ṣe yẹn tẹ́wàbí rẹ̀ pé tó ń ṣe fọ́gá rẹ̀ yìí ṣíwọ́ náà gbàdúwà kọmọṣẹ́ kan mọ́ bẹ lábẹ́ rẹ̀ kó dẹ̀ mọ́ ṣerú kan tó ń ṣe yìí tóun náà bá fi lè kọ́mọṣẹ́ kan tó ń ṣerú ẹ̀ yóò lè kúrò lọ́lọ́ rẹ̀ káwọn kan nílò ti pé ó wà tó kílẹ̀ káwọn náà lè dájọ́ rẹ̀ ṣùgbọ́n ó ké òun náà fẹ́ méèkì owó kò ní sọ́sì kó méèkì owó lára ẹni tó mú lọ sọ́dọ̀ rẹ̀ ẹni tó mú lọ sọ́dọ̀ ẹni yẹn kó méèkì owó lára títí sọ́dọ̀ bíi nísìn ẹ̀yin fẹ́ jẹ́ èrè hundred thousand living plan. ẹ̀ ẹ̀yin náà wo pé èèyàn kan ló mú yín lọ sí ọ̀dọ̀ rẹ̀ ẹ má fi kún owó o dédé iye owó tẹ́ ẹ máa gbà lọ́wọ́ ẹni tó wá dóríṣẹ́ yẹn fún yín ẹ gba dèjì owó yẹn lọ́wọ́ ẹni yẹn kò yé ẹ wá mú nínú èrè tẹ́ ẹ máa kẹ́ ẹ fi kún ẹ̀yìn yìí ṣe àpẹẹrẹ ìsìn kò ń sára ẹni tọ̀hún lẹ́ti yọ èrè fún lẹ́ti yọ owó fóun lára ìtẹ́yìn ò bá gbà normally lára ẹ̀ lẹ́ti yọ fún ẹni tó connect so simple ẹ lè ṣe yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òun fẹ́ ṣe torí pé kí ni àwa náà lójú kòkòrò tí ó ti rẹ̀ sí àtẹ́jẹ́ kí nǹkan kan bá profit tower mẹ́rin but a máa ń lè ká ṣe jàǹbá fún ẹni tí ó gbéṣẹ́ fún wa tá a gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ láti lè fi sẹ́tù ẹni tí a fẹ́ ṣe kéré fún so nǹkan yìí ni kò ń ṣe èyí tí ó dà níta lè ṣe mérè ní a máa rí mérè táwa máa rí gẹ́gẹ́ tá ìfúlẹ̀tì rẹ̀ o nítorí pa afẹ́fẹ́ lómi inú èrè yẹn ká yọ ọ́ ń bẹ́ẹ̀ ká fún ẹni tó kọ́nẹ́tì wa ṣùgbọ́n tí o bá kọ́nẹ́tì wa ni àmì rẹ̀ tàbí ẹ̀yẹ gbàtó tí wá kọ́nẹ́tì wa nísìnyí káàánú wọn sọ pé a fẹ́ jẹ èrè àjẹpadúdé káàánú ti èrè tí ó kọ́nẹ́tì wa sáwọn nǹkan ọ̀yà máa ń fojú kéré ẹ̀ bọ̀ṣẹ́ rí ìjẹni ọlọ́run ìjẹni ọlọ́run lára àwọn nǹkan téèyàn máa fi jẹni ọlọ́run òun ni kéèyàn wà straightforward má wo owó ní wàkúwà kéèyàn kan bẹ ló ṣe pé ó mú ọkọ ẹ̀gbọ́n rẹ̀ ó mú lọ́ra lẹ̀ ó mú ọkọ ẹ̀gbọ́n rẹ̀ ó mú lọ́ra lẹ̀ ó dẹ̀ ń sọ fẹ́ni tí ó fẹ́ talẹ̀ fún tó fẹ́ talẹ̀ fún ọ yí kí kí ó á dìbò òun náà ṣé tẹ́lifí ìyẹn á di títí ẹ̀ mọ́ ọkọ̀ ẹ̀gbọ́n dẹ̀ ń ṣe jazakala ọ̀kẹ́ra fún ìrànlọ́wọ́ tó ṣe kó sọ fún pé ẹmọ jazaka o ẹ̀mí náà ti fi kún o mo ti méèkì tèmi náà bẹ́ o ìyẹn wo bẹni tó ṣe dáadáa fóun nǹkan kan mọ́ra wọn láì mọ̀ pé òun náà ti gba nǹkan kò wá ṣe tẹ́ǹtọ̀ wọn máa rí ó fi kún ni sọ wà báyìí ni kò ń ṣe ìwà tó dáa kọ́lọ́wà kò ṣe àrùn ọláwà rẹ̀ Now, last question. Thank you. náà ókè èèyàn kan ní kẹ́ báwọn tún tébù ṣe so àwọn owó ẹyọ nǹkan kan mọ́ra wọn bẹ lórí tébù yẹn tòmọ̀dá ẹni ẹ̀fẹ́ kan tébù ẹ kó àwọn owó ẹ kúrò bẹ́ẹ̀ ni tòmọ̀dá wa kan tán ó ní kí ẹ ti parí ẹ̀ ṣògbó lẹ́ṣọ́ alẹ́ kan tébù ẹ kan tébù pẹ̀lú owó ẹyọ Thank you ókè ókè ókè ẹ kó kó síbẹ̀ padà kára ilé ìyá ẹ kó mọ́ kàdéwù mọ́ ẹ̀rẹ́ ló kàdéwù yìí كلام بشانوا سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت gracias.